àwọn ìkùnú kìsì sì ń kígbe lóhùn rárá ipe ebi ń pa àwọn kí ló dé kò sí nǹkan kan mọ́ ni no kìsì kò sí woro pé ẹ bá gbọ́ tí nǹkan ṣe ṣìkìṣìkìṣìkì ṣíbí àti ṣíbí ló gbára wọn. àwọn okú mi wọ́n ní àwọn owó kan tó ń jẹ wá so wọ́n ní mò ń ṣàlàyé fún wọn pé wọ́n ṣe máa bá wa clear bill rẹ̀ so that a lè ṣe àkáǹtì. látẹ̀yìn lọ ẹni ọ̀dà tó bá ti wá láti three oh one anything tí baby, mi bá ti order ẹ fi sórí account mi ẹ má disturb ẹ mọ́. ẹ má bínú máa bóyá mi mi mo mo ní ìṣàlàyé fún ẹ bébí wọn ń jẹun gan wọn máa ń jẹun gan wọn ṣe wà yìí wọ́n lè ọ̀dà lẹ́ẹ̀mẹ́fà kí lè tó ṣú. tó bá ọ̀dà like hundred times. Hmm? ẹ fi má embarrass ọkọ mi. Okay, come máa jẹun lọ. baby let's go. ọ̀rẹ́ o ṣáà ti gbọ́ nǹkan tí bébí mi sọ. àgbọ̀yé. You don't have happen madam àti bọ̀bọ̀ yẹn. wọ́n ń lala Oh, ń gba sí fúnra wọn. ọgbọ́n tó pè ní ìsìn ó ní bébì mi. to ní kí boy. Eh. Can you ẹ̀yìn ẹ̀ jésù sì sunkún nítorí ẹ̀yìn bọ̀bọ̀ yẹn. kíní kan burúkú tó kó oògùn mọ́ pa mí sọ́run. ẹ tó gbé pa tó gbé pa sí kan yìí mi ò tó ní lára ẹ. kí ni ìrèsí lè ju ọ̀gẹ̀dẹ̀ bombom àwọn ọ̀gẹ̀dẹ̀ tó fi mọ́ sẹ́rù ẹgbẹ́ lọ. kí ló ń sọ ṣé kùn ti ní di ni àti ìbò irú ẹ irú wọn báyìí ẹsẹ̀ wọn máa wà lábẹ́ ẹ̀ wọ́n á ṣe fọ́ fà sókè báyìí. ó tiẹ̀ tó irú wọn báyìí ó lè tún máa ju báyìí rọ̀ lọ. ó tiẹ̀ tó ẹ kí sọ wọn ṣe àtàwọ̀ lẹ́yìn. bó ṣe wà yẹn